ìròyìn àgbọ́ṣe àní ìròyìn àgbọ́ṣe ìn ìròyìn àgbọ́ta kìjì ìròyìn àgbọ́kẹ́para lẹ́kẹ̀jì pé ẹ wá kọ́ ọgbọ́n torí pé ọ̀tún ọ̀tún lọ́jọ́ yọ ẹ káàsán o àákú palẹ̀mọ́ ọdún léyà yóò bá wa láyé àti láàyè ìdẹ̀ra ìkànnì fresh one zero oh seven dot nine lókè sárì nílùú abẹ́òkúta ìròyìn tó kọ sísọ rèé àtúmùdé lódìdí dr olùtayọ̀ falẹ́tí yèyé agbẹ́dẹ̀gbẹ́yọ̀ lórúkọ tèmi tó wọ́n ní ká mẹ́yìn sọ́tún ká mẹ́yìn sósì ká wá tí àhín ká fẹ́yìn rìn dé sẹ́yìn ẹni tí òyìn ní òyìn ni ò bẹ́ẹ̀ lẹ́ni tí ò ní yin ni ò ní yin ni ìkànnì aláràgbà ìdárè ìkànnì fresh one zero oh seven point nine fm abẹ́òkúta ẹ̀yìn kúkú ti mọ̀ yí pé bá aago kan àbọ̀bọ̀ bá ti ṣe bẹ́ẹ̀ tóró kango kango bíi ta gogo lẹ́ẹ̀ láǹfààní láti gbọ́ wa lórí ìròyìn eléyìí tọkọ sísọ tí sì tún máa ń ṣe bẹ́ẹ̀ tí máa gbẹnu tán amọ̀mọ̀ tún ti dé lọ́sàn-án tòní gẹ́gẹ́ bí ìṣe wa lórí ìròyìn Túndé Hamzat ló kọ́ mi bàbá àwọn ọmọ léńjẹ léńjẹ yín rèé o òun náà ló ń kí í káàbọ̀ sórí àkọ́tún ròyìn eléyìí tọkọ sísọ fún tọ̀sán tòní ẹ jẹ́ kí n tún máa kí wa pé àbáríkà Jímọ̀ o gẹ́gẹ́ bẹ́ẹ̀ ẹ ti mọ̀ pé àwọn kókó kòkó kókó eléyìí tó bá kọ́kọ́ sínú ròyìn tọkọ sísọ so àwọn náà la kọ́kọ́ máa ń ṣe bẹ́ẹ̀ tá a máa di àǹsí létí lọ́kọ̀ọ̀kan èjèèjì ẹ jẹ́ kèmí ó wá kọ́kọ́ mu lọ́dọ̀ tèmi ń bì o ìṣẹ̀lẹ̀ tọkọ sísọ tọ́ka àrùn màmá ní kókó àkọ́kọ́ tẹ́ láǹfààní láti máa gbọ́ ọ̀rọ̀ màmá ṣe bẹ́ẹ̀ ọkọ sísọ kódà bẹ́yìn gan bá gbọ́ ẹ ṣe àní ọ̀rọ̀ màmá ṣe bẹ́ẹ̀ ọkọ sísọ lólùlú lẹ́wọ̀ àbújá màmá ní ìyún níbùdó eléyìí tí a ti ń tún ayé ẹni ṣe tá a túmọ̀ sọ́gbà ẹ̀wọ̀n ìkan lára àwọn ẹlẹ́wọ̀n tó wà lọ́gbà ẹ̀wọ̀n kan tó wà ní Suleja nílùú Àbújá ìyàwó rẹ̀ tí wàá máa wá kí lọ́gbà ẹ̀wọ̀n ìkan lára àwọn tí wọ́n jẹ́ wọ́ndà tí wọ́n jẹ́ wọ́dà tí wọ́n jẹ́ ọ̀gá àwọn tí wọ́n ń ṣàmójútó àwọn ẹlẹ́wọ̀n ọmọ mọ̀gbà ẹlẹ́wọ̀n o kódà o ti fẹ́ ṣègbéyàwó pẹ̀lú rẹ̀ báyìí o. agbanután pọ̀jù ní ìpínlẹ̀ wo ló ti kàròyìn yẹn. olúlulẹ̀ wa Àbújá ni. òkè nílùú ọbẹ̀ ọ̀gbẹ́dùn tó ń kọ sísọ ní ìpínlẹ̀ Kogi níbi tí ọwọ́ ti bà á àfúrásì kan eléyìí tó jẹ́ ọ̀kan lára àwọn ajínigbé nípínlẹ̀ Kogi wọ́n pé ọwọ́ bá o níbi tó ti wá ń ṣáàtà búrẹ́dì ọwọ́ ara búrẹ́dì ní kànkìkandò àfi bí ẹni tó fẹ́ fi búrẹ́dì tó fẹ́ export rẹ̀ lọ hmm. sílùú òyìnbó ọwọ́ bá a torí pé wọ́n ti ń wà tẹ́lẹ̀ ẹ̀rí pọkàn sísọ bẹ́ẹ̀ yẹn ìṣẹ̀lẹ̀ tó kọ sísọ mí náà túrè kókó náà ni o ẹ jẹ́ kèmí ó lọ sílùú èkó aromi sálẹ̀ gbẹlẹ̀gbẹ́ ìṣẹ̀lẹ̀ tó kọ sísọ tó kàárù tó gbẹnu tán kan tó ṣẹlẹ̀ ń bẹ̀ ẹ̀yìn pé kí ló tún ṣẹlẹ̀ mm. lẹ́kọ́ lè gọ̀ ọ̀sì ọkọ̀ sísọ ń bẹ̀ o ọ̀dọ́mọdékùnrin kan mọ̀mọ́ ni ọmọ ọdún mọ́kàndínlógún wọ́n pè o mọ̀dékùnrin léńjẹ léńjẹ wọ́n pè ìní mọ̀mọ́ ń sàpàtẹnujẹ́wọ̀ o ó ní owó tó ten thousand naira ìní àwọn tí wọ́n jẹ́ àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ni wọ́n máa ń fòun láti bá wọn gbé ìbọn wọn pamọ́ ṣẹ́wárí ọmọdékùnrin ọmọ ọdún mọ́kàndínlógún ó tún ṣe nǹkan kan bí ti ṣe ń bá àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn gbé ìbọn pamọ́ pẹ̀lú ten thousand naira gbogbo ẹ̀ náà lẹ́gbọ̀ọ́ lọ́sàn-án tòní. ọ̀dà kò burú jẹ́ ìfìyẹn jẹ́ iṣẹ́ tìpínlẹ̀ èkó lagos o arábìnrin kan rèé tó hùwà ọ̀dájú abiyamọ abiagbagan làbámọ̀ pé ó sì mú ọmọ láti bí ọdún márùn ọmọ ọdún márùn-ún ó sì tí mọ́nú yẹ̀wù kan fódìdí oṣù mẹ́fà hmm. odidi ọmọ ọdún márùn-ún ó ti mọ́nú yẹ̀wù kan fódìdí oṣù mẹ́fà kò jẹ́ ó látẹ́gùn kò jẹ́ ó ròyè ìta kò jẹ́ ó ti sánmọ̀ ọkọ̀ sísọ o àbí àgbààgbà ńlá yẹn. original àbí àgbà ni. Hmm. tó níwọ̀nba àgbà tá a ti dín àwọn kókó ròyìn eléyìí tọkọ sísọ fún tọ̀sán tòní tá a ti dín wọn sí létí tán a kọjá lọ sókè lọ́nà à ń padà bọ̀. ó kọ sísọ. fresh one note oh seven point nine fm lábẹ́ olúmọ ó kilẹ̀ fàlàfàlà. ọlọ́run olúborí òun ó kú iṣẹ́. bàbá àti màmá olúborí ti ó ti yá o àkókò ìyanu mi ìwọ náà sọ ti yá yáyá ẹ máa bọ̀ lórí òkè àfílà àmúlòkọ Ìbàdàn kájọ gbàdúrà. bẹ́ẹ̀ o nínú mi la kò ní ìpàdé àdúrà yìí. tọ̀sán tóru la fi máa gbàdúrà láti monday ọ̀sẹ̀ yìí july twelve títí wọ sunday july eighteen ọdún yìí lórí òkè àfilà mountain of fire. bàbá àti màmá wòlíì olúborí máa wà lórí òkè lọ́jọ́ méjèèjì. fún kánsẹ́lì nàtàdúrà fún gbogbo oníkojúgbò tó bá wà. kò sẹ́ńtọ́ wá tí ò ní rí yanu gbà. ọlọ́run orí òkè àfilà ti ṣe tán láti ṣíwé ìrántí kan ìwọ náà. bá a ti ṣíwé ìrántí kan mọ́dẹ́káyì. nínú ìwé ẹ́sítẹ́rì orí kẹfà ẹsẹ̀ kìíní. tó wípé lóru náà ọba kò lè sùn. ẹ bá ń bọ̀ látọ̀ lọ́nṣogo lọ sàmúlò àkàrà ẹ̀yẹ bẹ̀rẹ̀ orí òkè àfilà ẹ̀tún lè gbé zero eight zero two three three eight one four one seven tàbí zero zero three four zero three seven two nine seven àkókò ìyanu rẹ ti tó lórúkọ Jésù gbàgbẹ́. gbókù sọ fún toko àgbàyanu àǹfààní rẹ̀ láti ṣoríire gẹ́gẹ́ bí alágbàtà omi smart fit water aláṣẹ àti olùdarí iléeṣẹ́ aridan foods limited tí wọ́n ń ṣomi smart fit water omi tó gbajúmọ̀ láwùjọ omi tí gbogbo èèyàn pariwo ẹ̀ pé gbogbo èèyàn láti wá darapọ̀ gẹ́gẹ́ bí alágbàtà omi smart fit water ìdánilẹ́kọ̀ọ́ lọ́jọ́ kan gbogbo àwọn tí wọ́n nífẹ̀ẹ́ láti di alágbàtà àti àwọn alágbàtà omi smart fit water ọjọ́ sátidé ọjọ́ kẹtàdínlógún oṣù keje ọdún twenty twenty one òun ni ìdánilẹ́kọ̀ọ́ òun yóò máa wáyé o bẹ̀rẹ̀ láago mẹ́wàá òwúrọ̀ ibi ìdánilẹ́kọ̀ọ́ foods limited tó wà ní moringa road lala bus lagos abẹ́òkúta delta expressway ìpínlẹ̀ Ògùn lára àwọn àǹfààní tó wà fún gbogbo àwọn alágbàtà wa ni ètò ìrìnàjò afẹ́ lọ sí ìlú Dubai lọ́fẹ̀ẹ́ ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ eyín ni academic scholarship àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ darapọ̀ mọ́ wa lónìí kó o jèrè rẹpẹtẹ fún àlàyé ẹ pè 091 200 108 38 three eight. tó o bá ti ń bọ̀ ìwọ ṣáà ti wọ mọ́tò láti láfẹ́ wá bọ́ọ̀lẹ̀ ní lala village kó o bèrè ilé ìtajà smart fit water. when exhausted from work sustain the passion. ìlànà àti òfin wà nílẹ̀ o fresh one note oh seven point nine fm lábẹ́ Olúmọ ó kulẹ̀ fàlàfàlà. sísọ ìròyìn ni ó ti dé lódìdí báyìí gẹ̀lẹ́ òun fìlà orí ẹ̀ la sí pìkìpìkì tẹ́lẹ̀ ní kogi ni ẹ kan eléyìí ti ṣe ìjẹta wednesday kan afurasí ajínigbé ní ìjọba àbílẹ̀ ní ìpínlẹ̀ kogi wọ́n ti ṣe ṣe àlàyé ẹni tí ṣe alága ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ eh, kogi ọ̀hún ní ó wípé orúkọ rẹ̀ jẹ́ ishaq okolo wọ́n pe ń lọ ṣe àlàyé pé afurasí náà tó jẹ́ ajínigbé ń lọ bá ọ̀dọ̀ iléeṣẹ́ oníbúrẹ́dì kan lálejò tó sì ń kó búrẹ́dì kẹ̀tíkẹ̀tí tí ń lòdù rẹ̀ sínú ṣakaṣaka ń ra búrẹ́dì ń lòdù rẹ̀ sínú ṣakaṣaka hmm. wọ́n pọ̀ di àpò kan ó kún àpò arómiyọ̀ ó di kejì ó kún wọ́n láwọn èèyàn sáà ń wò pé ọba jẹ́ pé yọ̀ wọ̀ta búrẹ́dì yìí ni kọ̀mọ̀ ní mọ̀ rẹ̀ pọ̀ mọ́nú àpò báyìí ṣé kìí ṣe pé bóyá eléyìí níbi tí ń gbé e lọ tọ́jà pé bí ó débẹ̀ ní rúrú àbí wíwọ́ ni kí búrẹ́dì ọ̀sán ti débẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ kẹ́lẹ́ àwọn èèyàn wọ́n sáré yà látòkèrè ní ìlànà ti lílo ẹ̀rọ ìléwọ́ yààyàn láti ọ̀ọ́kànsán hmm. wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n gbà sílé iṣẹ́ ọlọ́pàá wípé ṣé kì í ṣe pé wanted lẹ́ni yìí ẹ̀yin ọlọ́pàá ẹ tètè fi àwòrán yìí sí alátagbà o sí àwọn ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá o nítorí ó ti lóòdù àpò ṣàkàṣàkà búrẹ́dì báyìí níléeṣẹ́ búrẹ́dì kan tó ti wá ara búrẹ́dì àpò náà sì ti já méjìlá tí ń tó lérí ara wọn ó sì dájú ṣáká wípé yóò mọ̀ ọ́ wá kó búrẹ́dì tó lóòdù ní àpò sàkàní kó tó di pé yóò lọ o ṣé wanted kọ́ wọn ní iléeṣẹ́ ọlọ́pàá wọn bá bẹ̀rẹ̀ sí ní sẹ́ni alátagbà síra wọn tẹ́ẹ̀dì wípé àwòrán ọkùnrin tí ń ra búrẹ́dì tí ń lóòdù rẹ̀ sínú ṣakaṣaka ó dé ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n ti lé àwòrán ẹ̀ tẹ́lẹ̀ pé wanted lélẹ́yìí wọ́n ní kátó wí kátó fọ̀ àwọn ọlọ́pàá ti gbọ́kọ̀ wọn dé Mr. Man where are you going where are you coming from. Hmm ń tó olóòdù kalẹ̀ yìí níbo ló ń gbé lọ wọn ni ó pé òun gbé lọ sí ṣọ́ọ̀bù ni ṣọ́ọ̀bù rẹ wo wá ni kí n lo olóòdù lọ pé búrẹ́dì búrẹ́dì lọ́rẹ́ pọ̀ mọ́nú àpò yìí àwọn wo lọ fẹ́ tà fún àwọn wo lọ fẹ́ jẹ́ tó fi rẹ́ búrẹ́dì pọ̀ mọ́nú àpò wọn ni hàn hàn tí ń ṣe làwọn ọlọ́pàá pẹ́ ọ̀gbọ́n ọkọ̀ tí ọ̀bọ̀ kó so ti pè é wọ́n ní ń pa kánná mọ́lẹ̀ báwọn ọlọ́pàá ṣe bá mú mọ́tò nu wọ́n ní ẹ máa kó búrẹ́dì sí inú mọ́tò ẹni ó ní búrẹ́dì gan kọ́mọ̀ so lágọ̀ọ́ àwọn ńgbà tó dé àgọ́ ọlọ́pàá ibẹ̀ nímọ̀ tí ń fọwọ́ ọ parí o pé wọ́n sin òun jẹ́jẹ́ òun lòun máa wá sáàrin ìlú láti inú bùbá ibi táwọn tí àwọn jẹ́ ajínigbé táwọn ti ń ń dá àwọn èèyàn ní tán ti fi wọn lápè wípé búrẹ́dì tó ń wá rà yìí ìní ó wípé àwọn èèyàn táwọn kó sí àhámọ́ wọ́n lè rí oúnjẹ àwọn náà táwọn sì ń sọdẹ wọn káwọn lè bá rówó gbà lọ́wọ́ mọ̀lẹ́bí káwọn náà lè rí nfẹnu pa ìní búrẹ́dì tí òun wá rà kí wọ́n sì òun jẹ́jẹ́ wọn láwọn ọlọ́pàá pé ọ̀dà tó ń ti búrẹ́dì rẹ̀ ńgbọ́ bá dàgọ́ ọlọ́pàá wa tán àá ṣẹ̀ṣẹ̀ wá gbé ọ ibi tó ọpẹ́ wà yẹn à ń ràn ọ́ lọ́wọ́ láti jẹ́ kí wọ́n mọ̀ pé ọwọ́ ti bà ọ́ wọ́n ní báwọ́ ti bà á nù o hmm. ọwọ́ bà á kí ó kí ó bì kòkòrò nú òbí níṣẹ́ ń pajú pín lákàtà iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ kogi ẹni tí wàá ṣe agbẹnusọ fún ìjọba ìpínlẹ̀ kogi ìyún gómìnà ẹ̀yìn ẹni tí í ṣe agbẹnusọ lẹ́ka ètò ìròyìn fún gómìnà Yàyà Bello nípínlẹ̀ Kogi torúkọ tiẹ̀ jẹ́ Mohammed Onoguo ló ṣàlàyé ọ̀rọ̀ o wọ́n pé ìwádìí ń lọ lọ́wọ́ láti jẹ́ kí wọ́n lọ rèé palẹ̀ àwọn ẹgbẹ́ rẹ̀ yòókù mọ́lẹ̀ ní bùbá tí a máa ti lọ rèé dáwọn èèyàn lóró ẹ rí i pé ọgbẹ̀nu tán o ajínigbé kan wá sáàrin ìlú ọwọ́ alóòdù búrẹ́dì bí àpò ṣàkà bíi méjìlá kó lè bá a kó lọ sínú aginjù níbi tí ẹ hmm. sọ àwọn èèyàn mọ́lẹ̀ sí ọwọ́ bá yà bà á ìròyìn tọkọ sísọ kan náà tún rèé o nílùú èkó arómi sálẹ̀gbẹ̀lẹ̀gbẹ̀ náà ló ti ṣẹlẹ̀ o ọ̀dọ́mọdékùnrin kan mọ̀mọ́ ní ọmọ ọdún mọ́kàndínlógún wọ́n pé o iná mọ̀mọ́ ní sàpàtẹnijọ́wọ́ bọ́wọ́ àwọn ọlọ́pàá ti ṣe bá a olówó tó tó ẹgbẹ̀rún mẹ́wàá náírà làwọn tí wọ́n jẹ́ ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ni a máa ń fòun láti bá wọn gbé ìbọn wọn pamọ́ níṣe lọ̀rọ̀ màmá ṣe bẹ́ẹ̀ tọkọ sísọ so pẹ̀lú bí ọ̀dọ́mọdékùnrin kan eléyìí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Ismaila Akeem eléyìí tó fi agbègbè Odóńgúnyán níkòròdú nípínlẹ̀ Èkó ṣe ibùgbé wọ́n ní lákòókò tọ́wọ́ sìnkú àwọn ọlọ́pàá tó tẹ Ismaila Akeem ìyún lórí bí wọ́n ti ṣe mú un fún ẹ̀sùn ìdígunjalè pẹ̀lú ìbọn iná mọ̀mọ́ ní sàpàtẹnijẹ́wọ̀ oníkẹ́mọ̀ wọ ẹ̀yìn ọlọ́pàá o oníṣẹ́ rí ìbọn eléyìí tí wọ́n bá lọ́wọ́ òun ó ní kì í ṣe òun lòún nìbọn o ìyún lákòókò eléyìí tí wọ́n mú òun fún ẹ̀sùn ìdígunjalè ó ní kì í sóun ló ń níbọn ó ní bọ́rọ̀ ọ̀bọ̀n ti ṣe jẹ́rè ó ní ṣe rí ìbọn ìléwọ́ eléyìí tó jẹ́ ìbọn ìléwọ́ àgbélẹ̀rọ tí wọ́n rí lọ́wọ́ òun ó ní àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkòkò kan ni ó ní ní àwa máa dá ìbọn jọ sí òun lọ́wọ́ o ó ní bí ẹmbàsì ti dábàá jọ sóun lọ́wọ́ olówó tó tó ẹgbẹ̀rún mẹ́wàá náírà òun náà wọ́n máa ń fóun lákòókò tí wọ́n bá ti kó bá ń wá ó ní tóun sì máa ṣe náà ni pé bí wọ́n bá ti kó bá ń wá lóníranran ó lóun ọ̀lọ́ rì mọ́lẹ̀ òun ti ní àwọn ibi tó mọ́ rì mọ́lẹ̀ sí débi pé ẹ̀dá alààyè kankan kò lè rí àyàfọ́ lọ́n tí ń wò lókè ó ní wọ́n sì fóun lẹ́gbẹ̀rún mẹ́wàá náírà wọ́n sì bá tiẹ̀ lọ ó ní bí ẹmbàsì ti nílò ìbọn padà wọ́n ó tún wá bùn òun ó tún wú ìbọn jáde kúrò nù ilẹ̀ tó ń rì mọ́ òun ó tún kó fún wọn padà oníbàrán ti ṣe sẹ́nu tóun fi ń ṣe okòwò tóun fi ń rọwọ́ mú wọn lọ sẹ́nu o ó ní sàdédé mọ̀mọ́ ni ìkan lára àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn lọ́wọ́ bá òun ìyún lẹ́yìn ìgbà tóun àtàwọn yòókù rẹ̀ ti jọ wá tí wọ́n wá dàbọn jọ fóun gẹ́gẹ́ bí ìṣe wọn ó ní lọ́wọ́ ayọ́ padà wá bóun wípé ǹjọ́ jẹ́ mọ̀ pé ìbọn táwọn máa ń dá sí ọ lọ́wọ́ yìí ǹjọ́ jẹ́ mọ̀ pé àwọn méjèèjì ìyún ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn àti àkíìmù Ismaila ní o tọ́jú afurasí ipe ìjọ jẹ́mọ̀ ipe àwọn lè jọ lọ máa fi digun jalè ó ní ló ń bá ní digun jalè bíi bò ó máa wá dàbọ̀n jọ sọ́dọ̀ òun ni ẹ sì máa fóun ten thousand naira ìyẹn ẹgbẹ̀rún mẹ́wàá náírà ó ní ní bá ń sọ yìí pé kóun ó tètè sí ọkàn òun dáadáa o kóun ó tètè jẹ́ kí ọpọlọ òun ó sílẹ̀ dáadáa o kóun ó tètè mọ bí ti ṣe ń lọ o òun lè fi bán òun lè lọ́ọ́ fi jalè káwọn ó tó wá gbà padà lọ́wọ́ òun ó ní lọ́nà bá ní òun ti ṣe tán ó ní lọ́ba ní ìtò òṣèlélẹ̀ yìí òun mọ àwọn òǹtajà kan tí a ní ṣọ́ọ̀bù ìyẹn ò ní tòsí agbègbè odóńgúnyán ìyẹn ò ní kòròdú ńpínlẹ̀ èkó ìpè bò ń bá ti múbọn lọ ọbẹ̀ tó ń sì fi ha ibi ẹ̀gbẹ́ aṣọ ọ̀hún nínú lọ́hùn tó ń sì daṣọ bò ó ó ń bá ti dọ́dọ̀ ẹni tí ń tajà ní ṣọ́ọ̀bù rẹ̀ òun ọkàn sí aṣọ òkè ní yẹ́ ìpè bọ́ bá ti rí ìbọn báyìí tó ní wò ó bó bá ti rí ìbọn yóò máa gbọ̀n jẹ̀nìjẹ̀nì ni bóun bá sì ti ní ọyẹ ẹ̀ kówó wá wọ́n máa kó gbogbo nǹkan tóun bá béèrè jáde ni ó lóun wá wò pé à eléyìí pé pọ̀ o ó ní bóun ti ṣe bẹ̀rẹ̀ nu ó lóun ṣe ìkíní òun mú jẹ o ọlẹ́lẹ́ẹ̀kejì tí ó jẹ́ ẹ̀kejì pẹ́bẹ́ ó ní lọ́wọ́ pálábà òun ti ṣe jì ó lóun bá ọmọ yahoo kan ní ṣọ́ọ̀bù arábìnrin tá à ń wí lòun bá ní kó fóun lówó ọlọ́mọ yahoo ń tà ń wò ni ó ní lẹni tó wà ní ṣọ́ọ̀bù wa ní ojú ọ̀dọ́mọdékùnrin tó wà yìí ti ń béèrè owó yìí kì í ṣèyàn lásán o arámàmà ń fohùn sí i ipe kí ló wà lára òun gan ó ní bó ti ṣe pé gbogbo èèyàn nu pẹ́ ń wá ṣọ́ọ̀bù òun ipe òun ò lẹ́mìí ìgbẹ́kẹ̀lé kankan lára rẹ̀ ó ní báwọn ti ń jẹ́ ọ̀dọ́mọdékùnrin ti ṣe tú lágbègbè nu ni wọ́n bá ní kóun ó tu ara òun ó ní nígbẹ̀yìngbẹ̀yìn ni wọ́n wá fi rí ìbọn òun lágọ̀ ara òun o lọ́wọ́ àfìdí pé wọ́n fa òun lọ́lọ́pàá lọ́wọ́ tóun wá fìdí ẹni tó wà lágọ̀ ọlọ́pàá o wọ́n dárúkọ àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn torí wọ́n ti fi kélé òfin gbé wọn náà ìyẹn nígbà tí ẹni tí í ṣe ọ̀gá àgbà fúnléeṣẹ́ ọlọ́pàá tìpínlẹ̀ Èkó tó ń fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ Akeem Odumosu wọ́n dárúkọ àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn eléyìí tí wọ́n ti fi kélé òfin gbé nípasẹ̀ ọ̀dọ́mọdékùnrin wọ́n dárúkọ wọn ìyẹn gẹ́gẹ́ bíi Òkìkí Ọlá Lateef Jamiu Asalejo àti ẹnì kẹta wọn eléyìí tí wọ́n po orúkọ rẹ̀ ní káyọ̀dé wọ́n láwọn mẹ́tẹ̀ẹ̀ta wọn ti jọ wà lákàtà àwọn ọlọ́pàá báyìí tó ń ti afurasí eléyìí tí wọ́n mú o tọ́jà agbódegbà wọn tí wọ́n máa kó bọ̀ sí lọ́wọ́ ṣùgbọ́n tó lọ́ọ́ fìbọn jalè nígbẹ̀yìngbẹ̀yìn o àbẹ́ẹ̀rí pọkọ sísọ. ọgbẹnu tó ń kọ sísọ kan bọkì ni ó bù áyà ìkànnì fresh one zero seven dot nine lẹ ti ń gbọ́ ilé orin eléyìí tó wà lókè sẹ́rì níbi tá a wà yìí náà la ti ń dá kekeluke o ọ̀dà kò burúkọ̀ bàjẹ́ ọ̀gbẹ́nu tọ́tọ́kọ sísọ ilé yìí nípínlẹ̀ èkó lagos ni o arábìnrin kan abiagba tí kì í ṣe abiamọ ọmọ ọdún mẹ́ta ó lé ní ogójì orúkọ rẹ̀ jẹ́ sharon williams ẹni wọ́n pe ọ̀sẹ̀ sófin fífìyà jẹ ọmọ láìlẹ́tọ̀ọ́ tó mú ọmọ ọdún márùn-ún tó ti mọ́nú yẹ̀wù yàrá kan ti fún oṣù mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ ló fi fìyà jẹ ọmọdékùnrin kan o lẹ́yìn tó sì jẹ́ wípé wọ́n pe agídímọ́kàì nífi fún lóúnjẹ ẹ̀ẹ̀kan lójúmọ́ jẹ ó ti ẹ̀lú ọmọ òun gan gbogbo ara ẹ̀ ló bó falafala o tó sọ pé bandage rèé ní gbogbo orí rẹ̀ wọ́n pe kò rí ẹ̀sẹ̀ kan pàtó pé ńlọmọ òun sẹ́ kó tó di pé àṣírí rẹ̀ ó tú wọ́n ti wá rí ọmọ náà gbé ní inú ilégbèé ibi tó tì í mọ̀ wọ́n mú òun lọ sí iléeṣẹ́ ọlọ́pàá wọ́n sì mú ọmọ náà lọ sí ilé ìwòsàn ilé ìwòsàn ti ìjẹ́de ẹni wọ́n pé wọ́n mú lọ o ẹni tí í ṣe alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ èkó olúmúyìwá adéjọbí iná ló fi ọ̀rọ̀ léde ó pe arábìnrin náà òun náà ti mọ bí ṣe é rí lákàtà iléeṣẹ́ ọlọ́pàá ìṣẹ̀lẹ̀ tọkọ sísọ kan náà túrẹ́ òótọ́ náà tún kàárù kódà bẹ́ẹ̀ bá gbọ́ ẹ mọ̀mọ́ ṣe hàní lólùlù lẹwa àbújá ní ìṣẹ̀lẹ̀ tó kọ sísọ ẹ ti wáyé o ní í ṣe mọ̀mọ́ ni ẹnìkan tó jẹ́ ọ̀gá àgbà ìyẹn ní ọgbà ẹ̀wọ̀n kan tó wà lágbègbè súlẹ̀jà ìyẹn ní lùlù lẹwa àbújá ìkan lára àwọn ẹlẹ́wọ̀n tó wà lákàtà rẹ̀ ó sì mú ìyàwó rẹ̀ ọmọọmọ fún lóyún o bẹ́ẹ̀ ló tún ṣègbéyàwó pẹ̀lú ìyàwó ẹlẹ́wọ̀n tó wà lákàtà rẹ̀ o bẹ́ẹ̀ lọ̀rọ̀ ti ṣe bẹ́ẹ̀ tọkọ sísọ wọ́n ní sàdédé mọ̀mọ́ ni ìkan lára àwọn ẹlẹ́wọ̀n kan eléyìí tó wà nínú ọgbà ẹ̀wọ̀n eléyìí tó wà lágbègbè Súlẹ̀jà ìyún lólùlù lẹwà Àbújá wọ́n ní ọkùnrin tó jẹ́ ẹlẹ́wọ̀n tó wà ń bùdó tí wọ́n ti ń tún ayé ẹni ṣe yìí òun náà ló jẹ́ pé wọ́n mú fún ẹ̀sùn ìwà ọ̀daràn tó sì ti wà nínú ọgbà ẹ̀wọ̀n tí sì ń retí ìdájọ́ rẹ̀ ṣùgbọ́n tàkókò eléyìí tí wọ́n ṣèdájọ́ rẹ̀ mú jáde kúrò ní ẹ̀wọ̀n tí ò tí ì tó wọ́n ní iṣẹ́ arákùnrin táwọn wí yìí wọ́n ní gbogbo ìgbà tó wà nínú ọgbà ẹ̀wọ̀n yìí wọ́n ní ní ẹni tí í ṣe ìyàwó rẹ̀ ní wàá máa wà wá lóòrèkóòrè pé kò fẹ́ẹ̀ sí ọjọ́ kan tí kì í wá bá a lọ́gbà ẹ̀wọ̀n o wọ́n ní ọgbà bọ́ba ti ṣe wá iná ni àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ ọgbà ẹ̀wọ̀n ìyún àwọn wọ́dà ni wọ́n ń fún láàyè láti rí ọkọ rẹ̀ láti bá a sọ̀rọ̀ tàbí ṣohunkóhun o wọ́n ní ṣùgbọ́n ó wá àkókò kan o wọ́n ní ní ẹni tí í ṣe ìyàwó yìí ló ní ìgbéyàwó tó wà láàrin tòun ti ọkọ òun tó wà nínú ọgbà ẹ̀wọ̀n ó ti sú òun o òun ò rè pé wọn máa bá lọ báyìí torí wọn ò tiẹ̀ tí ìṣèdájọ́ ọkọ òun débi pé àwọn ò tiẹ̀ mọbi tí ọlọ́kọ̀ ń gbé e lọ tàbí bóyá wọn ò tiẹ̀ lẹwọn lẹ́wọ̀n gangan ni ní ọkọ rẹ̀ báwọn wọn ni ní àṣà ń pẹ̀tù sínú ṣùgbọ́n gbẹ̀yìngbẹ̀yìn ọwọ́ aṣọ ọ̀rọ̀ nǹkan gangan kan ọkọ rẹ̀ kan lójú lọ́wọ́ àwò pé ìyàwó òun mọ̀mọ́ tó ti fẹ́ kó ẹran mérò fóun ni ó tó ti fẹ́ jẹ́ kí n tọ́ wà lára òun tẹ́lẹ̀tẹ́lẹ̀ bóun ti ṣe wà ní ọgbà ẹ̀wọ̀n tó ń ronú kí ronú ó tó pọ̀ sí i lọ́ba pé ìkan lára àwọn tí wọ́n jẹ́ wọ́dà lọ́fọ̀rọ̀ ńlọ o wọ́n ní iyùn lọ́wọ́ á fi ọ̀rọ̀ ńlọ ẹni tó jẹ́ ọ̀gá wọn lọ́gbà ẹ̀wọ̀n tó jẹ́ ti súlèjà wọ́n nígbà wọn ò fi lọ ẹni tá à ń wí tó jẹ́ ọ̀gá wọn bẹ̀ wọ́n ní nìyún bá pe ẹlẹ́wọ̀n tá sínú ọ́fíìsì rẹ̀ ìpè ọgbà báyìí báyìí wọ́n níyàwó rẹ̀ ó tún fẹ́ sọ ipò òun fẹ́ kọ̀ ọ́ pẹ̀lú bó o ti ṣe wà nínú hílà hílò ní ọgbà ẹ̀wọ̀n wọ́n ní lọ́ba níbẹ̀ ní ọ̀gá bó o lẹ ti ṣe gbọ́ ó ní wọn ti sọ fóun wọ́n ní lọ́ba ní ìtaàṣe táàṣe rèé jẹ́ kí ìyàwó rẹ̀ kọ́ wá bọ̀n ìyún lọ́fíìsì òun wọ́n ní ní ẹ wá pe ìyàwó rẹ̀ pé kọ́ wá bá ẹni tọ́jọ́ ga àwọn wọ́dà nígbà tí ọ̀wá bá àsọ̀tọ̀ lèrò tọ́gà tọ́jọ́ ga àwọn wọ́dà ìyún eléyìí tí a pò kọ rẹ̀ ní abdulrahman musa àsọtọ̀lérò tó ní sí ìyàwó ẹlẹ́wọ̀n tó wà lákàtà rẹ̀ o wọ́n ní nígbà tíyàwó ọkùnrin ẹlẹ́wọ̀n ó dé ọ̀dọ̀ rẹ̀ wọ́n ní ní bá ń bá sọ̀rọ̀ pé wọ́n lọ́ọ́ fẹ́ kọkọ rẹ̀ torí pọ́ wà lọ́gbẹ́ wọ́n níbi títí ń bá a sọ̀rọ̀ ẹ́ iná mọ̀mọ́ ní ti ń ti àwọn nǹkan kan àtàwọn nǹkan kan sí i pé bóun gangan bá fi ọ́n kọ́ bóun gangan bá ṣe báyìí ń kọ́ ọjọ́ gbàgbé ẹni tó wà ọgbà ẹ̀wọ̀n wọ́n ní láti ṣẹ́jú ń lọ ìlọ̀rọ̀ wọn ti wọ̀ ọ́ wọ́n ní láti bẹ̀ lọ iná lẹni tí í ṣe ọ̀gá eléyìí tó jẹ́wọ́ dà yìí iná mọ̀mọ́ ló ti ń bá arábìnrin lájọṣepọ̀ débi pé nígbẹ̀yìngbẹ̀yìn ó lóyún fún un débi pé gan ó tún lọ ṣe ìgbéyàwó eléyìí tó jẹ́ onígbòǹkẹ́lẹ́ tẹ́nìkan kan ò mọ̀ pẹ̀lú arábìnrin kó tó wá di pákàrà rẹ̀ ó tún epo ṣẹ̀wárí nígbà tí ẹni tí í ṣe ọ̀gá àgbà ìyún fún ọgbà eléyìí tí wọ́n ti ń tún ayé ẹni ṣe tá a tún dàpè ní ọgbà ẹ̀wọ̀n lórílẹ̀‐èdè nàìjíríà tó ń sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà ó ní a ti fi ọ̀rọ̀ arákùnrin tó ń létí o ìyún ẹ̀ ń tọ́jú ọ̀gá àgbà fáwọn ọgbà ẹ̀wọ̀n lórílẹ̀‐èdè nàìjíríà aliru nababa ó ní a ti fi ọ̀rọ̀ arákùnrin tóun létí ó ní òun sì ti pàṣẹ pé kí wọ́n gbé ọ̀gá wọ́dàn kí wọ́n gbé kúrò lólùlù lẹ́wọ̀ àbújá tó wà kí wọ́n gbé lọ sí ìpínlẹ̀ kánò ó ní ìyún ẹ̀ṣẹ́ lẹ́ni o ó ní sẹ́ wá rí yàtọ̀ bá tọ́ lábẹ́ òfin ìyún ò nípasẹ̀ iṣẹ́ tàwọn gẹ́gẹ́ bíi wọ́dà àwọn ò fi jẹ ẹni tó jẹ́ ọ̀gá àwọn ẹlẹ́wọ̀n ọ̀gá àwọn wọ́dà eléyìí tó gbàyàwó ẹlẹ́wọ̀n tó sì tún fúyàwó ẹlẹ́wọ̀n lóyún tó sì tún ṣègbéyàwó pẹ̀lú ẹ̀ abẹ́ẹ̀rí pọkọ sísọ. ọkọ sísọ gbẹnu tán ẹ wò ó tó ń ti bẹ́ẹ̀ ká ṣe ojú òpó lẹ̀ ká ẹ bá ní gbẹnu sí i lẹ́yìn tọ́jà pé bàbá polówó ọjà tá a dé èèyàn bíi méjì mẹ́ta ọba ní sí i ó kọ sísọ. fresh one oh seven point nine fm lábẹ́ olúmọ ó kilẹ̀ fàlàfàlà. Macaulay Mara infinity estate tó ń sọ ní donílé lórí yẹn jẹ́ pẹ̀lú iléyà special mega promo. orí dídí seriously dùn o. bẹ́ẹ̀ni bàbá gbàjámọ̀ àti gbogbo ẹni tó ń gbọ́ ìkéde yìí ẹ tètè lọ jàǹfààní ẹ̀dínwó tí iléeṣẹ́ infinity estate ń ṣe fáwọn lẹ́wọ̀n tí wọ́n ń tà. ilé infinity estate tó wà lóko omi ìjú ọ̀tà road ogun state outcake nílẹ̀ yẹn ó ti di eight hundred and fifty thousand naira per plot. ilẹ̀ eléyìí ní sí ọ̀fọ̀ má mi sí ẹ̀. bákan náà ilé infinity estate tó wà ní kọ́bapẹ́ ìyẹn ti di four fifty thousand naira per plot pẹ̀lú forty five thousand owó dọ́kúmẹ́ntì olúborí o. tó wà lájẹ́bọ̀ road mile seven lẹ́gbẹ̀ẹ́ OGTV tàǹtà lọ́wọ́ ìyẹn ti ní four hundred thousand naira per plot pẹ̀lú forty five thousand owó dọ́kúmẹ̀ntì ẹ̀ july thirty ní promo yẹn máa parí o. àyè sunday ẹdí àti gbẹ̀tọ̀ wà ọ́fíìsì infinity estate wà ní lasore bus stop àti ọ̀tà opposite mobile filling station ìjọ ọ̀tà ọ̀tà state telephone zero eight one zero zero zero six one three three two lẹ́ẹ̀kan sí zero eight one zero zero zero six one three three two. fresh one note oh seven point nine fm lábẹ́ olúmọ ó kulẹ̀ fàlàfàlà. Oh àtàyè kan sáwọn òròyìn gbogbo tá a kà yẹn. àkókò ní tẹ́ ẹ̀ bá wa dá sí. zero eight zero three three two two ten seventy nine. tàbí zero nine zero seven eight zero zero ten seventy nine. orúkọ sísọ o. ẹ ká sọ orúkọ yín. ẹ sọ orúkọ mi ní james egede láti òsíẹ̀lẹ̀. à ń gbọ́ yín. nípa woman man tó gba tó gba ìyàwó ẹlẹ́wọ̀n yẹn ni hmm. ìwà burúkú ni o ó yẹ ṣe ìdájọ́ gidi lórí ẹ o kò o orúkọ sísọ o. orúkọ sísọ ó pọ̀. ẹ ṣeun. hello zero eight zero three three two two ten seventy nine. hello. hello ẹ káàsán. ẹ káàsán sà. orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. orúkọ ṣètì arábìnrin ìbùkún jésù látàyè tòrò. à ń gbọ́ yín. orúkọ sísọ o ga o ọkùnrin eh, wọ́dà àbí kí ni wọ́n ń pè yẹn nǹkan burúkú ló ṣe yẹn o hmm. nígbà tí ẹlẹ́wọ̀n fi ọ̀rọ̀ lọ ẹ́ tó jẹ́ wàá dọ́gbọ́n wàá gba ìyàwó ẹ̀ ṣé wọ́n hmm. gbà tó ṣe ni wọ́n pè é ṣé báwọn tó yẹ kán máa wò láwòkọ́ ṣe nìyẹn hmm. nǹkan tó náà ṣe yẹn ò dáa o kí kí àwọn ìjọba kí wọ́n kọ́ òun náà lẹ́kọ̀ọ́ ni ò ẹ kú ètò. ẹ ṣeun ìròyìn tọkọ sísọ lẹ́ ń láǹfààní láti máa bá wa dá sí ìkànnì fresh fm abẹ́òkúta la wà ẹnìkan tó ti wà ń bẹ̀. hello. hello hello. hello ẹ káàsán o. ẹ káàsán o. orúkọ sísọ o. ìròyìn ni o. mr aṣọ́bàdé láti ajíbádé ẹ̀sìn ní sábó lábẹ́kúta. ẹ jẹ́ àgbọ̀. ọ̀gá wọ́dà tó gbà ìyàwó ẹlẹ́wọ̀n yẹn ó yẹ kán fàìní ẹ̀ lówó tó pọ̀ gan fún ẹlẹ́wọ̀n yẹn ni o. Hmm. ìwà tó wù yẹn kù díẹ̀ káàtó ó kọ sísọ o. Hmm. ẹ ṣeun ó abárí èèyàn kan sí i ká bá ní dá sí o àbí. hello. hello hello. ẹ ká sọ ọkọ sísọ ròyìn. ẹ ká sọ ọkọ yìí sọ. èwo ń bẹ̀lẹ̀ fẹ́ dá sí. nípa ẹni tí ó gba ìyàwó ẹlẹ́wọ̀n mm. nǹkan tó bá tẹnu kan ṣe fún ọ pé kí èèyàn bẹ́ẹ̀ wà tó ti wà ní ipò tó ti wà ẹ̀ bẹ́ẹ̀ kí wọ́n dìbò ìjẹ́ kó láyé mi. níta ìwé yìí náà ọkọ̀ sísọ tó ọjà máa fi eléyìí ṣe lọ mm, àwọn tó wà lẹ́ka òfin mọ tó tọ́ wọn ó sì ṣe é tó kò burú ẹja mọ wá fìyẹn ṣe lọ títí ọjọ́ monday tí ó jẹ́ àìsùn ọdún iléyà tá a pàdé ẹ mọ̀ kọjọ́ ṣẹ́gun túsìdè náà ní hmm. tí ẹ fún wa lẹ́rùn ọdún àbẹ́ẹ̀ fún mi lẹ́rùn ọdún ni ẹ fún mi èmi náà ó sì jẹ́ ayọ̀ tí ó fún yàn fún yàn ayọ̀ náà sì lẹ́ni tí ó gbà ó gbà á tó abọ́yọ̀kun ẹ̀sẹ̀ ṣe ń bọ̀ yìí kò ní kan fún wa o yóò dùn mọ̀ràn ìmọ̀ràn yìí dr olùtayọ̀ falẹ́tí yèyé agbẹ́dẹ́gbẹ́yọ̀ ẹ̀ ṣeun ṣeun. tó o ká tó lọ bẹ́ẹ̀ bá fẹ́ jẹran ọdún ẹ̀jẹ̀ ìrànmọ́ níwọ̀n o mm-hmm. níta ẹ̀ bá lè jẹ nìkan ẹ̀jẹ̀ ẹ̀fíà ẹ̀jẹ̀ àfọpọlọ jẹran tó wọ́n ní bọ́kọ̀ bárokùn bọ́ bárọ̀sà ó di dandan kó forí balẹ̀ fẹlẹ́bùté ibi tá a tún bá dé èyí lọ́sàn-án tòní náà látara genipete lórí ìròyìn eléyìí tọkọ sísọ orúkọ tèmi ò yípadà o Túndé Amzat ló kọ mi bàbá àwọn ọmọ léńjẹ léńjẹ yín rèé òun náà ló ń dágbére fún yín pé ó tún dìgbà tá a pàdé lọ́la lórí ètò tá a pè ní agogo ayọ̀. Fresh FM Abẹ́òkúta one oh seven point nine Fresh FM one oh seven fresh one note oh seven point nine fm lábẹ́ olúmọ ó kilẹ̀ fàlàfàlà. ìbẹ́pẹ tó pọ́n lápọ̀jù. ó já bọ́ ó fọ́nká. ó fọ́n á ló bá tán. èso dáradára ti fọ́. ó ṣe adégún kẹ̀kẹ́ kọ lọ́mọ ẹlẹ́yin. gbogbo ẹyin ti fọ́nká. ọ̀tẹ̀yìn àti èso àjàrà. bóòlù olólùṣọ́ gidi ni. èso tọ́lọ́run gbìn yìí o ṣe bóun ló fi wáṣọ. torí kó má bàa jábọ́ fọ́ la ṣe pàgbo yìí ká. àjà balẹ̀ rẹ o. ó sì pọ́n ó tún dán. one oh seven dot nine fm. na fresh e dey fresh ká polówó ọjà kó dán mọ́rán. ó dùn ó ń dán gbinrin. an exhaustive news na fresh e dey fresh. ká ṣe tòótọ́ kúnjú owó. ó dùn ó ń dán gbinrin. programs full of wisdom o. na fresh e dey fresh. papa mama my brother my sister make una dey hear am o. ẹ mọ gbọ́ fresh fm àdìgbò ń kẹrẹ̀dẹ̀ wẹ́dẹ̀rẹ̀ nù. No. Yes. Not only for Naija, káàkiri àgbáyé pátá náà ti ń gbọ́. Amẹ́ríkà, Chicago, Paris, Manchester, Canada, London, United Kingdom, etc. Na fresh fm di méde fresh o. Wọ́n náà darapọ̀ báwọn jẹ sọ́kọ́kọ́ ayé rẹ̀ bẹ̀rẹ̀ sí ní dán. Pẹ̀lú àwọn ètò tó ń tún ni láyé tò àti èyí tó ń kọ́ ni lọ́gbọ́n. Fẹ́lẹ́fẹ́lẹ́ lè po èyí o. Ó dùn tó o tún dán. one oh seven dot nine fresh fm. Ajá balẹ̀ tuntun.